أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على أشرف المرسلين سيدنا وحبيبنا وشفيعنا محمد عليه أفضل الصلاة والسلام وعلى أهله وصحبه وسلم تسليما كثيرا إخوة لمن السلام عليكم ورحمة الله وبركاته Ada ọpẹ ọpẹ́ tó pọ̀ fún ọlọrun ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà la tọrọ àlékún ìké àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ tí gbogbo wa náà tí à ń gbìyànjú tá à ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama. abẹ́lọ́n kó ṣàlékún àgbọ́yé ẹ̀sìn fẹ́nìkọ̀ọ̀kan wa kó ṣe dáadáa fún wa làlá haúláwàlà kú wátà ìlàbílà ìlàlẹ́ ìlọ́dí ẹ̀yin arúṣẹ́ ọlọ́run fíkú kíláàsì náà lọ́mọ́ tó ń tẹ̀síwájú fíkú kíláàsì òun ló ń tẹ̀síwájú ibi tí a sì dé òun náà ni sọ̀láàtù tàtọ́wò part twelve yóò ṣe déédéé ahkamu sọ̀láàtù part sixty nine ahkamu solati asolati part sixty nine òun ni ibi tí a dé so ibẹ̀ ni a ti máa ṣàlàyé tẹ̀síwájú àwọn tó ní í ṣe pẹ̀lú ahkamu liwatiri nínú àwọn àrùn tàtọ́wọ́rọ̀ àwọn àrùn àkígbọ́rẹ́ tí èso ọ̀ràn yẹn ọ̀kan nù ẹ̀ ní wítìrì ibi wítìrì la dé láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn àáfàá wa ń farabalẹ̀ ṣàlàyé àwọn tọrọ mọ́ wítìrì òun ni àlàyé tá à ń ṣe é lọ ibi tá a dé ni àlùkùnúùtù fìlè wátìrì mímọ̀ ka àlùkùnúùtù níbi wítìrì a ti sọ ìtumọ̀ kùnúùtù àwọn tó túmọ̀ sí so lédè àti nífọ̀sí wẹ́wẹ́ so àlùkùnúùtù a máa túmọ̀ kéèyàn dìde dúró fọlọ́n kéèyàn ò dúró dáadáa kírun fọlọ́n a máa túmọ̀ kéèyàn dákẹ́jẹ́ a máa túmọ̀ dàwámúlẹ̀ ìbáàdà kéèyàn máa ṣe ìjọsìn persistently continuously kéèyàn ò dónímọ̀ ìjọsìn kíjọsìn ó máa tẹ̀síwájú wà dùá kùnúùtù a máa túmọ̀ kéèyàn rawọ́ra sẹ̀sọ̀ lọ́hùn wà tẹ̀sbíh kéèyàn ó ṣe àfọ̀mọ́ fọ́lọ́hùn wà lókòṣó ìpáyà ọlọ́hun hmm, ìkànnínú ọlọ́hun so ṣùgbọ́n ní ìfọ̀síwẹ́wà filistilah wasmun lidua fi sọ́la. So fi mahallin makhasusin minal qiyam afa aladua kan special àdùá àkànṣe adua tá a máa ń ṣe ó kọkàn ní kùnúùtù jẹ́ fún àdúrà tá a máa ń ṣe nínú oorun láàyè kan tí wọ́n ṣe àdáyanrí ẹ̀ lọ́tọ̀ sótìyé nínú oorun tó sì já sí pé lórí ìdúró nínú oorun ni. kí ló jẹ́ káàfó òmùtùmọ̀ ìwá torí pé tá a bá ń sọ̀rọ̀ kùnúùtù ń bi irun wítìrì a tún lè sọ dénú rọmọdọ́nà náà nígbà tó já sí pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí máa ń ṣe kìyàmù rọmọdọ́n tó ti àbí sọ̀látù tarawih so ìyẹn fàtọ́ jẹ́ pé a gbọ́dọ̀ mọ̀ pé àdúrà kan ní àyè ṣe ní rùkù àyè ṣe ní sùjúd orí ìdúró la ti máa ń ṣe láàyè tí wọ́n sàlẹ̀ sà fún kí ló fa ààyè tán sàlẹ̀ sà fún torí pé àwọn riwayat àwọn oníranran ẹ̀rí òun ló wá lórí pé a lè ṣe bóyá ká tó lọ rùkù a lè ṣe lẹ́yìn bàbá dìde ń rùkù gbogbo ẹ̀ náà láàmú ṣàlàyé bí idni rahman àáfàá níṣẹ́ rí wàlùkùnútù fi sọ̀láàtì lìwátìrì màṣúrò ọ̀nfìlì jùmúlà ẹ̀ńdàlì jùmùhùr khilafan limalikin àáfàá ní ká ṣe àdúrà àlùkùnútù àdúà tá à ń pè ní àdúà kùnúùtù nínú òrùn wítìrì nǹkan tó bá lànà òfin ọlọ́run mu ni lákòótán ká ṣe kùnúùtù ṣe níbi ìrun wítìrì ìrun wítìrì tá a lá máa ń ṣe lẹ́yìn ìgbà tá a bá ti kíṣà ìtàn tí ó fi di pálùfàjárì yọ fún ìrun àsùnbà àárín ìgbà tá a lá máa ń ṣe wítìrì nìyẹn nínú ìdánilẹ́kọ̀ọ́ tó ti kọjá ká wá ṣe alukunut níbi wítìrì wa ara ń tọ́ wà níbàámu pẹ̀lú lánàá ṣẹ̀ríà ni ọba lánàá ọlọ́run àtànábì rẹ̀ mọ́ sallallahu alayhi Ọpọlọpọ awọn ọ̀pọ̀lọpọ̀ àwọn majority of Islamic scholars ọ̀pọ̀lọpọ̀ jùmùhúrù àwọn àáfàá wa àwọn olùmọ̀ pẹ̀lẹ́rì tó wá wọ́n ní pé ká ṣe kùnúùtùnú wítìrì o ni wa Malik rahimahumullah àwọn nìkan ni wọ́n sọ ń tọ́ yàtọ̀ àáfàá ní ṣùgbọ́n wàtálàfù fi annahu wajibun aw mustahabun ṣùgbọ́n àwọn àáfàá wa wọ́n ń fi ìmọ̀ ara wọn ìyapa ẹnu níwọ̀n bá wà lórí pé sọ̀ranyàn ni ká ṣe kùnóòtù àbá afẹ́ bẹ́ẹ̀ torí tá a bá sọ pọ̀ranyàn ni ní ìsìn ìsìn ìpẹ́ tí ọba ṣe yóò fẹ́ dẹ lẹ́sẹ̀ nìyẹn ṣé ọ̀ranyàn ni ká ka kùnóòtù nù wítìrì àbí mustahabu akẹfẹ kéèyàn ó ṣe ni so ti yé ní ìsìn kí ló fa mas'ala yìí alimami abu hanifa rahimahumullah àwọn wọ́n lọ síbi wùjúbi alkunut àwọn ń jẹ́ òye wa pé ṣe é rí káka kunut mi wítìrì lọ́dọ̀ tiwọn àwọn lọ́ràn yẹn ni àwọn àfáà méjì yòókù àwọn ní èso ọ̀ràn yẹn so lọ́jẹ́ kí mọ́sálà yẹn ó di ti ọ wà ní àkọọ́lẹ̀ náà fi kíw ṣùgbọ́n èyí tó rinlẹ̀ jù ni pé káka kùnúùtù níbi wítìrì kèé sọ̀ràn yẹn nǹkan tá a fẹ́ ni. ìyapẹ́ ẹnu tó ń bẹ lọ́dọ̀ àwọn àáfàá wa wọ́n tó fi mọ̀ ara wọn fi anahu yẹkunu fi jẹ̀mí ìsáná a ó fi Ramadan fakọ̀tì ṣé kò síjọ́ tá a lè kà throughout a year sáà lè kà ní gbogbo ojoojúmọ́ tọ́dún yìí parí àbínú àwẹ̀ nìkan òun náà ni a máa kà kódà tọ́ba tó débi ọ̀rọ̀ sínú àwẹ̀ nìkan gan tó rè àwọn mínú àwọn àáfàá tó ń fà ṣé gbogbo òru ọ̀nà àwẹ̀ ni àbóru mẹ́wàá tọ́kàn àbóru ìdajì èyàn láti Ramadan bíi sixteen lọ́tàwé parí màsá ìlú mi tún nìyẹn lọ́tọ̀ ṣùgbọ́n lórí gbogbo àwọn màsá ìlú yìí kára máa mú kéékèèké èyí tó rinlẹ̀ jù ní ọ̀rọ̀ àwọn onímọ̀ kìí ṣe inú rọ̀mọ̀dán náà nìkan la lè ka alukunóòtù a lè ka kunóòtù náà lásìkò tí è ṣe inú rọ̀mọ̀dán kò sígbà tá a lè ka ṣùgbọ́n kunóòtù tó wá máa ń jẹ́ ń tá a máa ń kan pa mọ́ jù ainda nawazil bó ti ẹ̀jà sí pé àáfàá náà tó ní àlàyé mi lórí alukunóòtù inda nawazil kí ni ìtumọ̀ eléyìí nígbà tí rúkèrúdò wàhálà ìfòòró hmm, àjálù bú tó bá ń ṣẹlẹ̀ ságbàáyé ìsìláàmù àbádànwò wàhálà ń ṣẹlẹ̀ náà lù kan olórí mùsùlùmí àbí màámù mùsùlùmí pé ẹ̀yin mùsùlùmí ẹ máa kakù ní òtù o so wàhálà ti ń ṣẹlẹ̀ táwọn èèyàn sáà ń kú tán kú yìí kọ́lọ́wọ́n bá ní sẹ́mọ́ o wàhálà ásídẹ́ǹtì mọ́tò yìí kọ́lọ́wọ́n bá ní sẹ́mọ́ o wàhálà bọ́n ṣe ń pa àwọn mùsùlùmí ọmọ ìyá wa kọ́lọ́wọ́n bá ní sẹ́mọ́ o so indana wazil nígbà táwọn àjálù bú àrèlù bú àbáwọn àdánwò míì bá tún ṣẹlẹ̀ kò nóòtù lè jẹ́ kíkà àwọn àáfàá tó ń fi mọ ara wọn fi ànáwù hálíyẹ̀kú nù kọ́bílà ròkó àwòbáàdà mọ́sálà míì tún wáyé ṣé síwájú ká tó lọ rùkú. Si òun ni àbí lẹ́yìn ìgbà tá a bá gbórí dìde ń rúkú á yanjú yẹn náà láìpẹ́ mọ́sálà tó wáyé àwọn àáfàá tó fi mọ̀ ara wọn fíìmọ̀ yusanu à ń yẹ dọ́wà bíi irú kí la tún lè àdúrà wo la lè ṣe ń kùnú tù gan gbogbo àwọn mọ̀sáìlù yìí pọ̀ ẹ̀rí pa ti yanjú àwọn kan àmọ́ yanjú àwọn yòókù ọ̀yẹ̀jẹ̀ àmọ́ mú kọ̀ọ̀kan àáfàá ní alákọ̀ọ́kọ́ sótìyé ní ìsìn afẹ́ kama máa ka kùnóòtù yustahabul kùnóòtù àhàyánan fi aji wákìtín minasana afẹ́ ka kùnóòtù lẹ́ẹ̀kọ̀ọ̀kan kọ̀dẹ̀sásìkò tá a lè kànú ọdún ó túmọ̀ sí pé kùnúùtù ẹ ṣe ń tá a máa so láàrin ọ̀sẹ̀ èèyàn ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin kò ṣe nǹkan kan láàrin so kọ́sàmọ́ jẹjọ ojúmọ́ àáfàá ní ìpìlẹ̀ níbi ọ̀rọ̀ kùnóòtù òun ni àdíìsì tí àáfàá wa alhassan bono ali tí wọ́n gbà wá kọ́lọ́n kó bá ní sí wọn nínú àdíìsì yìí òun ni àáfàá wa hassan bono ali kọ́lọ́n bá ní kẹ́ bàbá àtọmọ wọ́n gbà wá wọ́n ní alámọ̀ ní rasulullah sallallahu alayhi wa sallam kẹlimatin àkúlù wúnà fìlíwátìrì wọ́n ló jì sí ọlọ́run sẹ́yìn pọ́mọ ọmọ ànábì òun ni àáfàá wa alhassan ìyá wa fatima àwọn náà jẹ́yà fún àáfàá wa hassan táwọn jẹ́yà fún àáfàá wa ali tíyà wa fatima sì jẹ́ ọmọ fanabi wa muhammad sallallahu alayhi wa sallam ọmọ ọmọ ànábì látara ọmọ rẹ̀ obìnrin òun làáfàá wa alhassan so bàbá bàbá bàbá ìyá rẹ̀ kì í sànàbí ọlọ́run kọ́lọ́n bá ní gbogbo wọn àwọn ni wọ́n wá kọ́ àáfàá wa alhassan bùnà ali àáfàá wa alhassan wọ́n ní ànábì ọlọ́run kíkẹ́ àtọlọ́lọ́run kọ́ máa bá wọ́n kọ́ mi ní àwọn gbólóhùn kan àwọn gbólóhùn yẹn wọ́n ní kí n máa wí níbi wítìrì àwọn àáfàá ní gbólóhùn tí wọ́n kọ́ àáfàá wa alhassan yẹn òun gan ni duawul kunut òun làdúà tá a máa ń ṣe níbi kunut kí wàá ní àdúà tí wọ́n kọ́ àáfàá wa hassan bùnà alish torí mọ́mọ́ wa abu dáúdà wọ́n gba àdúrà yẹn wá ìmọ̀ọ́mù wa tirimidhi nasaayi ibnu maja àtàwọn mìíràn àwọn àfáà wo ní hadith wọ́n dẹ̀ ládìsí tó fẹsẹ̀ rinlẹ̀ ni hadith sahih àfáà wa alhassan wọ́n ládùúgbò àtànàbí àsàlà wa káwọn ni pé allahumma ahdini fi man hadait wa aafini fi man watawallani fiman tawallaiti wabarikli fima a'atoita wakini sharro ma kodoita fa innaka taqdi wala yuqdo alayka wa innahu la yadhillu man walaita tabarakta rabbana wa ta'alaiti nínú àwọn rìwáyáàtì mi àbí àwọn síyágù nínú àwọn expressions mi ìfàdíìsì àwọn ìyàtọ̀ kéékèèké ó lè wà nínú àwọn síyágù nínú àwọn wordings tí wọ́n fi gbà wá jẹ́mọ́ so èyí ọkọ̀ ti clear rẹ̀ pé irú àdúrà tàfẹ́ ká máa ṣe ní kùnúùtù àáfàá wa alhassan bono ali wọ́n gbà wá fún wa látọ̀dọ̀ ànábì wa sallallahu alayhi sallam atúnrí míì náà tọ́jẹ́ pé yẹn ló pọ́pùlà jù ní mọ́díábù ìmáàmù wa Malik ẹ̀ ń bá ti ka àwọn tíra mọ́díábù ìmáàmù Malik rahimahullah wọ́n fẹ́ ṣe ìsinádù ẹ̀dọ̀dọ̀ àfàwà Abdullahi ibn Umar dọ́dọ̀ àfàwà Umar ibn al-Khattab kọ́lọ́nkóbá ni yọ́nú sí gbogbo wọn so ìyẹn ló kọ́mọ̀ tá a máa ń rínú àwọn tíra tó bá jẹ́ tíra amadiabu alimami malik kọ́lọ́n ni bá ní yọ́nú sí wọn. èyí tó rinlẹ̀ jù nínú hadithi anabi sallallahu alayhi wasallam. sallam òun ni hadithi àáfàá wa alhassan bon alish kagbóye àáfàá ní tá a bá wá rí àárí ti èyí tó ní Allahumma inna nasta'inuka wa nastahadika. dé Paris ìyẹn náà a rí nínú àwọn àáfàá bíi ìmáàmù wa ahmed bono Hanbal so tọ́já sí pé àwọn náà kọ́ lẹ̀ so wallahu alam tí àáfàá wa alhassan bono aliyu yẹn alahuma adini fi man adait wájà sí pé bóyá ìmáàmù tó lídìí run tó bá sọ di jámọ́rù ó sọ di plural Allahumma adina fi man adait wa'afina fi man afait. وتولنا فيما توليت وبارك لنا فيما أعطيت dé parí tí ọmọ ọmọ wa ní plural pé ìwọ ọlọ́run ṣe báyìí fún wa kàwákàrà àwọn tí ọmọ náà kọ ṣàlékún mọ̀nà fún wa kọ kàwákàrà àwọn tó fún lálàáfíà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn àdúrà tó wà ní kùnúùtù ó sọmaráìsì oore ayé àtòrí ọ̀run so èyún ni rìwáyà àdúà tí àáfàá wa alhassan bono alish tí wọ́n gbà wá èyí ó ti kọ́ clear báwọn náà ọ̀dà ẹja bọ́ síbòmí àáfà àwa ò bá yìí bọ́nà káàb ọlọ́run bá ní yẹnu sí wọn àwọn ní àná rọ̀súlà lọ́ọ̀ sallallahu alaihi wasallam kánà yóò tìrù fàyà kò nọ́t kábílà rọ̀kọ̀ nínú àdìsí mọ́mọ́ wa Abu Dawud Nasai ibn Majah àáfà àwa ò bá yìí ọmọ káàb mo rò pa àti rántí wọn àwọn ní sàábé pàtàkì nínú àwọn mẹ́rin tí wọ́n mọ Kùránì káàpọ̀ tí wọ́n máa kà dáadáa bọ́lọ́n ṣe sọ àwọn lọ́lọ́run ọba ní kànábì sallallahu alaihi kọ́ka sọ́rọ́tù lè bá yí náà fún kan tí àáfà wa ò bá yí tànàbì ní rẹ̀ ò bá yù ọlọ́run ní kí n ka sọ́rọ́tù lè bá yí náà fún ọ lámúyẹ̀kọ́ ní lẹ́bí náà tó ní sàmánìyà lọ ànábì ọlọ́run ànábì níbẹ̀ ni ọlọ́run rẹ̀ àáfà wa bu pé mo ṣe mọ̀ pé àwọn sàábé yìí ní tí wọ́n ṣe igi mú jìnnà orí ní la ṣe ń sọ pé ẹni tí bá ń bú sàábé àbí ń fẹnu ẹ̀gàn kàn wọ́n àbí ń sọ ìsọkúsọ nípa wọn ọ̀rọ̀ onítọ̀hún mẹ́hẹ onítọ̀hún ọ̀fẹ́ forí jálẹ̀ agbọ́n yóò sì ta gidi tó ọlọ́run mọ̀ sí alẹ́ tí ọmọ bú àwọn sàábé rẹ̀ àwọn sàábé tí wọ́n bá nàbí rẹ̀ ta ẹ̀sìn kí ọlọ́run wá dá náà òwúlò fẹ́ sìn kó o ṣe àtúnṣe wa kó o dẹ̀ forí ẹ̀ṣẹ̀ jìn wá ta ló mọ ìwọ ta ló mọ òkòlò rẹ lọ́yọ̀ọ́ ta ló mọ òkòlò tèmi lọ́yọ̀ọ́ ta ló mọ̀ mí sàábé lọ́lọ́run ọba ń dá akọ yìí ọlọ́run dá akọ ẹ̀ ah, òun náà tó wá rò pé wọ ànàbí samaniya lọ ọlọ́run dá akọ rẹ bí èèyàn ṣe pọ̀ tó láyé ọlọ́run ọmọ òbá yìí bọ́nà káàbù ó ní kànàbí ọ̀ka sọ́rọ́tù lè bá yí náà fún ah, ọlọ́run bá ní kẹ́wù bá yí sàábé pàtàkì yìí náà wá ń sọ pé ànábì tẹ̀ ń wo ìkáànà yútírù fàyàkúnút kọ́bílà rúkọ fàyàkúnút kọ́bílà rúkọ wọ́n ní pànàbí àsálàm ó máa ń ṣe wítìrí ẹ̀ àdẹ̀mọ́ kakùnúùtù síwájú kó tó lọ rùkù jàmọ́ kíni túmọ̀ eléyìí ẹ gbọ́ mi dáadáa o só ní ìsìn àáfàá níta bá lọ wò ó ó túbọ̀ tí nígbà tí èèyàn bá ka Suratul Fatiha tán tó ka súrà sẹ́yìn pé tó kù nípa ẹ̀kọ́ lọ rùkù nínú rìwáyà torípọ̀rọ̀ méjì náà ló rinlẹ̀ jù ìkan bẹ̀rẹ̀ ìkejì ní pé lẹ́yìn rùkù ẹ rí i pé nínú rìwáyà àfàwà ọ̀bá yóò ọmọ káàbù ìkọlọ̀nkọba ni yọnu sí wọn tó ti yé ní ìsìn hmm? èèyàn wà kàkùnúùtù síwájú kó tó lọ rùkù tó ká gbọ́ eléyìí yé kọ́lọ́run ọba àlekè ọlá kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ so èyí ọba yẹn tó ti yé àáfàá ní kùnúùtù tá a ní káké iṣẹ́ síwájú rùkù wàbádàl kìrọ́à wọ́n ní náà ní tó lóore jù torí àdífi òbá yìí yẹn náà la ṣe ń sọ bẹ́ẹ̀ o ṣe ìmọ̀ sàbí tó súnmọ́ ànábì ní tọ́lá ázámà ànábì ó dún ní mànábì àṣàlà só ti yé ní ìsìn kódà àáfàá wa asim ọlọ́run bá ní kẹ́wọ̀n àwọn ní sàálùtù anasa abúna malik anil kunut fakọ́lá àkọ́díkà anil kunut àáfà ẹ mi dáadáa àáfà wa asim wọ́n bi àáfà wa anasa ọmọ malik ọlọ́run bá níyọnu sí wọn nípa kùnúùtù pé ah, kí lọ fẹ́ sọ ń pa kùnúùtù wọ́n níbẹ̀ ní kọ́díkà anil kunut kùnúùtù ń bẹ lójú ayé ànábì kùnúùtù ah, ah, a máa kà lójú ayé ànábì wọ́n ní fakulitu àáfà wa asim làwọn wa ń sọ pé kọ́bílà roko ṣé síwájú ká tó lọ rùkú fàkọ́ọ́là kádàbà ìnáma kọ́nàtà rọ̀ṣúlù lásàsálàm bá dà rùkú ṣàárọ̀ ẹ máa gbọ́ o wọ́n láàfà wá ní pé ah, kẹ́dùbọ̀n irọ́ mà ni o ṣe síwájú ìtumọ̀ pé ah, dodo ni pé ẹ̀yin ànábì ṣe kùnúùtù kan ẹ̀yin ló sì ń ka kùnúùtù kí ló sì fà á torí pànàbí kánà bá àfà kọ́ọ̀mọ̀n láhùn alùkùrọ̀ zuha sabu'ina rojulan ìlà kọ́ọ̀mí minal mushriki kùnúùtù ìtànàbí káfọ́sù kan yẹn jama ó ní tọ́fà o àwọn àfáà wa fẹ́ sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ sábẹ́ ìwádìí oyé wa àdìsí anabi asala ó gbé àwọn seventy Quran memorizers sàábé àádọ́rin seventy tí wọ́n ti ákùrà ní ọlọ́run sórí tán mọ̀ ká dáadáa ànábì gbé wọn dìde sáwọn ìjọ kan kán lọ sàlàyé tọlọ́run fún wọn nínú àwọn mùṣìríkì àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́bọ ẹ̀yin sàábé ẹ̀ wá lọ sàlàyé ẹ̀sìn fáwọn èèyàn yìí wàkánà bẹ́yìnà òun wà bẹ́yìnà rọ̀súlì lásà sálàm áhàdùn àdéhùn dẹ̀ ti wà láàrin àwọn àtànàbí pé rányàn sí wa àní pa wọn àní ṣe wọ́n ń sùta só ti yé o kí làwọn èèyàn yìí wá ṣe àwọn tànàbí ìrántí wọn wọ́n ṣe wọ́n bọ́sẹ̀ ṣe é sojú ni wọ́n pa àwọn tànàbí ọlọ́run tọ́rán só ti yé ànàbí wọ́n ní fàkọ́nà tààrọ̀ súúlù lọ́ọ̀yì sallallahu alaihi wasallam ṣaharon yẹ́dẹ̀rù àlẹ́yìn odidi oṣù kan ànàbí wa ń ṣẹ́bi lé wọn lérí ìwọ ọlọ́run àwọn tó pa àwọn ah, àjẹmọ́ ọlọ́run màláàánú wa màsánú ẹ̀ mọ́túmọ́ rẹ̀ ní kéèyàn pa hafizun hmm, ẹnìkan tó wá Kùránì ká tó wá sọ àádọ́rin ìyẹn bú làwọn eléyìí o ṣùgbọ́n torí pọ́lọ́n ló ní Kùránì sẹ́ẹ̀mọ̀ Kùránì ò torí ẹ̀tàn sá lọ nígbà bá pa àwọn tó wá sórí àáfà ọ̀tọ̀ làwọn tó wá sórí ọ̀tọ̀ lè tán kọ́ọ́lẹ̀ gbogbo ẹ̀ ló ń kúnra wọn lọ́wọ́ so ìyẹn ló fà á ní ìsìn wọ́n ní kúra kùnúùtù ìtànàbì ká yẹn lẹ́yìn rúkú àáfàá wa alhafiz ibnu hajar alaskolani ọlọ́mọba ní kẹwọn nínú tíra wọn sótìyé gbogbo wa láti mọ tíra wọn tó ṣe fún sọ̀híù al-bukhari táwọn afá máa ń pè ní fatihul bari baba alhafiz ibnu hajar wọ́n ní kùnúùtù ìtànà bíi káfọ́sù kan yẹn lè hájàtìn yáàní lìnàzílà wọ́n ní ń tọ́fà ni pé torí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí wọ́n pa àwọn ẹni ọlọ́run lásìlẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń pa mùsùlùmí lágbàáyé ẹ̀yin náà bẹ̀rù ọlọ́run ìwà abúlẹ̀ ń wù èyí máa pa àwọn ẹni ọlọ́run àwọn tí ń ṣe Allahu akbar ọlọ́run tóbi àṣẹ nù tá a lè torí ẹ̀ sọkùnú tù kalẹ̀ tán bá pa mùsùlùmí ẹyọ kan lọ́nà àìtọ́ ó tó ka tù lé lórí ká tó wá sọ seventy sotiye àáfàá níyẹn lànàbí ṣe lẹ́yìn rúkú àwọn àáfàá ọ̀dẹ̀ jẹyàn lórí ẹ̀ wà á mọ̀ lè rẹ́rìn làhájà èyí tí èbá ṣe àlùkùnútù lè ná zílà àbí ẹ̀ńdà náwá zílì èyí tí èbá ṣe pé ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ àáfàá ní ntórinlẹ̀ fasọ̀hí ànihu ànáwó kọ́bẹ́là rúkú àáfàá léyìí tí èèbá pe pé wàhálà kan sele ajalu kan sele síjọ Islam Anabi sallallahu alaihi wasallam wọ́n máa n se kùnúùtù síwájú kíni o rúkú ni bó ti ẹ̀já sí pé ọ̀rọ̀ àwọn sàábé náà pẹ̀ka kalori. ẹ̀ so àáfàá nírú eléyìí kì í ṣe iṣu kan táyàn máa fà àná òmìnà lè tìlà àfẹlẹ mọ bá ara àwọn tá a fẹ́ tí yàpọ̀ ẹnu lè wà ní so ẹnìkan lè sọ pé bìfọ̀ òrùkù ẹnì kó lẹ́yìn òrùkù ẹ̀yìn ọ̀fà wàhálà ìwọ tó bá rí pé bìfọ̀ òrùkù ní kakùnú tó yẹ kó tó lọ òrùkù ìwọ tó bá rí pé ẹ̀yìn òrùkù ní kàtẹ́ lẹ́yìn òrùkù ṣùgbọ́n àwọn àáfàá ṣe jámọ́rù wọ́n ti harmonize àṣekùnú tùtà bá fẹ́ kà ń nígbà tájàlú àbí wàhálà kan bá ṣẹlẹ̀ ń tọ́ da ní kọjá yẹn rúkú ètò ẹgbẹ́ náà máa kùnú tó a fi ń tọrọ ọlọ́run tọ́ wa sọ́nà foríjìn wa sí dáadáa fún wa ká tó lọ rúkú òun ni a mọ̀ ké torí pa tó rí àdìkì abrahamu bùnà làásùwà látọ̀dọ̀ bàbá rẹ̀ tó ní kánà abdullahi bùnà masoud kọlọ̀mbá ni ó ní láyé kúròtù fi ṣe mí náà sọ̀làwàt afárù ní kí sáàdìsí o nínú sísìn tẹ́gbà látọ̀dọ̀ ibùnà masoud ọlọ́mbá ni yẹnu sí wọn afárù abdullahi ọmọ masoud wọ́n láàfà wa ibnu Mas'ud wọ́n yìí ka kùnúùtù bí kankan nù wákàtí márùn wọ́n yìí ka kùnúùtù bí subú ìdúrí àásìrì magrebi ṣáì àyàfi ìlà àfìlẹ̀ wátìrì àyàfi níbi wítìrì náà ti máa ń ka kùnúùtù wọ́n wàá kà kọ́bílà rọ́kà rùkú nìyẹn síwájú kan tó lọ sí rùkú ìmáàmù tọ̀bùrà nígbà wa so ká gbọ́ eléyìí òye báwọn so ti yé ká gbọ́ eléyìí òye. Afa aládùúà tá a máa wá ṣe nínú kùnúùtù òun làdùúà tá a ti kànú ọ̀rọ̀ àáfà wa alhassan bùnú ali allahumma adini fi man adait wa afini fi man afait wa tawallani fi man tawallait wa barik li fi man atait gbogbo àwọn nǹkan yẹn òun la máa kà wàtẹ̀júsù sọ̀látù alánàbí sàlám fil kùnúùtù lè ṣubúùtì á á ní sọ̀hábà àáfà ni lára kùnúùtù náà kò sí ní tó burú ká ṣe àsàlátù fánàbí àsàlám torí pé fàkọ̀dẹ́sẹ̀ zazalika fi hadithi umama so ti yé ìmáàmà um, kíni o ìmáàmà Ubayy ibn Ka'b annas fi qiyami Ramadan afa ló tọ́ lẹ́yìn gbàtà bá kà lọ́mọ adí ní fi man hadait àbá pluralize àlọ́mọ adí náà fi man hadait wà á fi náà fi man afait a rí pé àfa wa Ubayy ọmọ Ka'b ṣe ìparí náà tó wá kúrò àní sórí tán dẹ́ máa kà dáadáa òun ni àfa wa a rí nínú àwọn tí wọ́n gbà wá látọ̀dọ̀ wọn pé tán bá líìdì irun nínú Ramadan níbi kìámù Ramadan tí wọ́n máa ń ṣe wọ́n máa ń ṣe àṣàláàtù fanabi wa Muhammad sallam lẹ́yìn ìgbà tí wọ́n bá ka kùnúùtù tán ó dàbí tí wọ́n bá ti ka àwọn aláwọ̀ àdínà yẹn tán tó ti yé ní ìyẹn lè tún fi àṣàláàtù sí i bákan náà ni àáfàá wa nínú àwọn sàbí náà àáfàá Abu Halima mu'adh alansori so ti yé ní ìsìn ara àwọn tí àáfàá àwa umar bin khatob tó ní ká máa lídìí irun tàràwí inú àwẹ̀ làwọn náà wà wọn ló rinlẹ̀ náà páwọn náà máa ṣàṣàlà àtù so ti yé ní ìsìn ó dàbí pé tí ẹ ní òtútù àti kàlọ́ ọmọ adínà fi mana hadait وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت fàyínà kátàkùdì bílà àkè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyẹn ni Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim aka salatu Ibrahim yá ṣé wàá rí kíkù ní òtù ọwá gògògògògògò bọ́kọ̀lọpọ̀ mọ́sálásí bá ṣe máa ṣe nínú Ramadan àáfàá ní láìsà mínà súnà àtàtúwìlù fi dọ̀ àìlù kùnùtù ṣé rí kíkù ní òtù ogún jù táwọn èèyàn á máa gbọ̀n tí wọ́n ẹsẹ̀ wọn máa gbọ̀n èyí ẹsẹ̀ lànà súnà àwọn àáfàá àwa náà sọ bẹ́ẹ̀ òkè sọ̀rọ̀ fẹ́ inú là ń sọ o ó túmọ̀ sí pé kùnúùtù àdúà níwọ̀n bá ni àdúà yẹn dẹ̀rẹ̀ ẹ̀ ń bá mọ̀ túmọ̀ àlọ́ máa dín ní ituma gbogbo ń tọrọ lórí ayé sọ́márì ẹ̀ ti so kí torí pé ẹlòmíì lè mọ́ farabalẹ̀ gbá àwọn àáfàá yìí só ti yé nìsín àwọn àáfàá wa mọ usulubu tán fi gbọ́rọ̀ kalẹ̀ wọ́n ní láì sàmínà súnà àtàtúwìlù hmm, fídọ̀ àìlù kùnúùtù kádùá kùnúùtù ọ̀wá gùn torí pé tẹ̀túwìlù tá a sọ yìí òdiwọ̀n ṣẹ́jú mélòó ni ó fi gùn ìṣẹ́jú mélòó la fẹ́ fi kà pé ah, kì sara súnà bídíà ni so ó túmọ̀ sí pé tá a bá worú tó bá jọmọ́rú àwọn àdúrà àpilẹ̀ tí oògùn ní gùn jù á ní kó tó burú bẹ́ẹ̀ tó bá ti wá ń gùn tó ìgbà téèyàn ṣe repetition láìsà mínà sunna kò dáa tókè sára sunna kì í wá sí pé àwa rí ìmáàmù kan lọ́ba fakùnà òtùkù lábàá wa sálámà pé ìmáàmù ẹ̀sẹ̀ ni ọlọ́run ẹ̀sẹ̀ ni ọlọ́run bídíà nìyí kí ló dé tí mo dó ń bídíà àlò ń bídíà nìyí sẹ́ kí ló dé kùnúùtù yìí ti gùn jù náà so irú tọ́dọ̀ mi ò tó máa rán mọ́ nù ń tiẹ̀ nìyẹn ṣùgbọ́n kájí ó yá àwọn àyímọ̀ àwọn ìmáàmù kùnúùtù ò nídìí àtẹ̀tùwíìl hmm? kí nǹkan kẹwàá gógógógó lọ hmm, hmm, ìwọ̀nba sókè lọ bí oge làdúrà kùnúùtù tó dí pé ń tó rìnlẹ̀ tọ́dọ̀ àdá àfáàní fàyínà mọ̀ sábàtàrí nàbí ọ̀sálàm min tàlímì yìí alhassan dùá alkùnúùtù fìlúwátírì yẹsìr làtúlàfì àfáàní tá a bá wọ àdúrà tá nàbí ọ̀sálàm kọ́ àfáà wà alhassan bùnà àlè àdúrà tó rọrùn tí ó gùn jù sótìyé. So, so ká sọ àárín yẹn a wà gbé láti ibi aliyejuzu tàgọ́ ní bìbọn àìlú kunut sáàlẹ̀ wá sọ kunutu di ohun orin ń táwọn fún orin ka kunutu ibẹ̀ láti gbé fìlà ọmọrí bàkìyà mi wá lórí dáadáa kó àwọn wa wa ṣe bi tá a kù sí subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka alaykum wa